gbogbo àwọn tó gba ànábì wúdù gbọ́. Àlà àwọn yẹn nínú ìbínú ọlọ́run. Ìrọ̀lẹ́ àwọn ìlú ìlú ìbínú ọlọ́run yẹn kò háyà lọ́dún náà kọjá kẹ́nìkan wẹ̀ sí ṣùgbọ́n tẹ́lẹ̀ ń bá fẹ́ la àwọn ẹni tiẹ̀ bẹ̀rọ àmàtí mi náà. ọ̀hánjẹ́ ilẹ̀ wà lẹ́bí náà máa ń bẹ̀rọ àmàtí náà. látara àánú àwọn ọlọ́ọ̀la fi làwọn tá torí pé yàtọ̀ ṣẹlẹ̀ ń jẹ́ náà kò tẹ́ nìkan sí láti lè mọ̀ pé bíbí ọlọ́run bá dé tọ́lọ́run bá fẹ́ la ẹni tí ẹ yóò kúkú yọ ẹni tí ẹ kúkú mẹ́ ọlọ́mọ ti mú sọ wa. ọlọ́run bá ní ala nẹ́bí hó àgbọ̀nlọ́dé máa ń bẹ̀ ọ́nẹ́bí náà. ọ̀nà dàbí ọlọ́dún iná ká dàbí ọ̀gbẹ́ ààyà iná wà máa ká ọmọ mi. wọ́n kọ́ sọ̀rọ̀ náà. الذين كذبوا بآياتنا وقطع نادى بها الذين كذبوا بآياتنا أرى طلع وضعك صبي كناية أني لدى عوان أني كو ألا وضعنا وقطعنا دابر الذين كذبوا بآياتنا قطع في يوقع كلمة دابر egun ẹ̀yìn ọlọ́run ẹtún wọ ọ̀nà tó lọ́wọ́ bí ẹ̀sìpẹ́rẹ́sì ọ̀nà tó fi pa wọ́n rẹ̀. wọ́n kọ́ tó bá wà ní ìwọ̀n ẹ̀mí wọn ìdá àti ọ̀yẹ́ ẹ̀sìn wọn sọ̀rọ̀ jàmbá tó bá ti ẹ̀sìn ọlọ́run sọ yẹn láti pé wíwá wípé àní jẹ́ wọn ò lè takú nígbà tó ń dúró sí wọn ẹni tó fẹ́ dúró wà nìyẹn ọlọ́run wa kò tá a náà sábìrọ̀ lẹ́bìnà kẹ́sàbù bí ààyè ti náà. ọlọ́run bá ní arẹ́yìn gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ ọlọ́run bá nírọ̀ ìyún ló súnmọ́ nínú yorùbá tó wá náà. sábàlẹ̀ yàrá rẹ̀ ẹni tí yorùbá tó di yorùbá yóò máa sọ pé sọ́kà sókè tẹ̀wá rẹ̀ yìí rẹ̀ báyìí gbogbo èdè ló ní àgbékalẹ̀ rẹ̀ ẹni tó bá tẹ̀ ń kọ́ yorùbá tó bá ní ààrẹ jìnlẹ̀ kò sí sọ́ka ṣùgbọ́n ní yorùbá rẹ̀ pé ààrẹ ilẹ̀ iná yà tán wípé àbúrí ẹ̀ kò sì lè takú túmọ̀ nínú èdè lárúbáwá ọlọ́run náà lè wà aná. bàbá náà dábìrọ̀ lẹ́sìn náà kásábò bí àyà ti náà. àwọn ọba ni wà pọ̀pọ̀ aná dábìrọ̀ lẹ́sìn náà àyà ti gbogbo àwọn tápọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ àtọ́ wọn lé kú ẹ̀yìn wọn ò lè ta kútú gbàtíbìnrin ọlọ́wọ́ ọba dé. wọ́n máa ká ọmọ mi ní ìlú sí wọn títí tí ẹ̀mí fi jáde lára wọn ní òkúrò ẹ̀gbọ́n ọba gbọ́. wọ́n máa ká ọmọ mi ní. wọ́n máa ká ọmọ mi ní. torí pé wọn ò ní ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nínú wa àwọn tí ò gbọ́lọ́ wọn bá gbọ́ wá bínú sí wọn. وإذا تردى قوم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره tó tó parí ọ̀rọ̀ lórí àwọn ẹni tó ti bẹ̀rẹ̀ látòrí àwọn ìgbẹ́ alábìnrin ọ̀rọ̀ abẹ́ akúrò lórí àwọn ìgbẹ́ alábìnrin ọ̀rọ̀ abẹ́sórí ájì. ọlọ́run tó kú àlùkùnmọ́mùlùmọ́ká dídà àwọn ìjọ tó pọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ̀ ọlọ́run tó bọ́ sí àwọn ìran kí ni fi ń to àwọn nǹkan yìí lẹ́sẹ̀lẹ́sẹ̀ sọ wọ́n ṣe ṣe fún wọn kí ni túmọ̀ rẹ̀ káwa náà má kọ́ wọn kí irun tó ṣẹlẹ̀ sí wọn kó má bàa sí wa. ìgbà kúrò àwọn sàmúdù yẹn àwọn ni àwọn tọ́lọ̀ ọ̀rọ̀ ànábì sọ́ọ́lẹ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ wọn sí. ìlà sàmúdù ọgọ́rùn-ún sọ́ọ́lẹ̀. ọba ni bẹ́ẹ̀ náà la ṣe ránṣẹ́ sáwọn sàmúdù. aráta ni kí wọn àwọn sọ́ọ́lẹ̀ ọmọ ìyá wọn èèyàn tó wá láti mú wọn láti mú wọn wọn lẹ́yìn ànábì sọ́ọ́lẹ̀ òun náà náà sí wọn. يا قوم اعبدوا الله ما àwọn ájí a ní àwọn àrọmọdé àwọn ọmọ irom ni wọ́n ìrọmọdé àkìlì anáàt ṣùgbọ́n wọn zamud àwọn àrọmọdé wọn torí pé àwọn zamud àwọn tí wọn bàbá sára áṣírù ni bàbá sára áṣírù yẹn ló ọmọ irom téèyàn bá wà lọ ní jùlẹ̀ àwọn bàbá ni àbàbà yín wọ́n kọ́ tọ́lọ́ ọ̀lọ́ pa wọ́n ẹ̀yìn àrẹ́mọdọ́mọ náà ẹ̀túndé ẹ̀tún kọ́ tọ́lọ́ anábì sọ́ọ́lì látara ìfẹ́ tọ́lọ́ táyé ọlọ́run tún dábẹ́ bí ìdè nínú wọn pé lọ́ọ́ sọ báwọn èèyàn rẹ̀. ìlà tẹmọdà ọlọ́run sọ́ọ́lì ṣáà láyà káwọn. láyà ọlọ́run bá nìkan. Ṣọ́lá ọmọ gbọ́dọ̀ wá àmàlàkùn ìlànà ìgbàlẹ̀. Kò sí ọlọ́run mi lẹ́yìn ọlọ́run bá tí wọ́n júwe fún yìí tó lè gbà yín lẹ̀ tó yẹ kẹ́ ẹ máa sìn. Sọ̀dọ̀ bá àtúnbáyé nírọ̀ kíkún. Ilẹ̀ tó fẹ́ kọ́lọ̀ wọn ló fi hàn yín. Ilẹ̀ tó fẹ́ kọ́lọ̀ wọn bá kó ṣe kọ́lọ̀ wọn lọ́yẹ̀kẹ́ máa sìn. Ẹ̀rù wá ju ẹgbẹ̀rún ẹ̀rù fẹ́ wọlé tó ló ń tọ́ka pọ̀ kan lọ́lọ́. Òrìjà akẹ́kọ̀ọ́ ọ̀gá yìí na tó ń mú mi ọ̀rọ̀ ti kọ́. Òrìjà akẹ́kọ̀ọ́ ọ̀gá yìí na tó ń mú mi ọ̀rọ̀ ti kọ́. Àlàyé bàjínà, àlàyé tó kojú hàn. Ó ti dé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. Èmi sọ́ọ́lì, ọlọ́run ọba ẹ wo kè ẹ wo sánmà ẹ wo lẹ̀ gbẹ ọlọ́run ló dáa gbogbo àwọn káwọn yìí ti tó fún yín láwùjáre lálàyé tó yẹ fún láti lè mọ ọpọlọ ọba ọba tó yẹ kẹ ẹ máa sìn. àbí ìyá kọ́tò lọ ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún Abúra tó ní tó ń bẹ láàrin yí ọlọ́run pàmì ọlọ́run ọba ló jẹ́. Ẹ̀rọ náà bá tó ń fi àwọn tó ń lọ. Ẹjọ́ rẹ̀ ẹjọ́ máa jẹ lórí ilẹ̀ tọ́lọ̀ ọba dá sí. Ẹjọ́ rẹ̀ ẹsílẹ̀ ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mú lérílẹ̀. Lọ́lá kàmá sí àwọn tó ẹ mọ́ fọwọ́ bàjẹ́ ẹ mọ́ fọwọ́ nira kára pàmì ọlọ́run. Bẹ́ẹ̀ عذاب قليل ìnira kan àkúnlẹ̀ ọlọ́run fáìn fa òsàbàbíyà fà tẹ bá lọ dáwọ́ ẹ̀wò tó sọlẹ̀ lẹ́yìn ẹ̀ ni pé. àkúndàkùn àdàbùn àlìní. ìyá ẹlẹ́tà ìlérò tó burú jáì láì ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ ìyàwó ànábì sọ́ọ́lì ó sọ sí ẹ fún wọn kí ló bí ọ̀rọ̀ rà kúrú àwọn ìjọ ànábì sọ́ọ́lì àwọn èèyàn yẹn ibi tí wọ́n ń gbé ibi tí tí wọ́n wà geographical location wọn nígbà náà bẹ́yìn lọ hijaz wa sham ó ń bẹ láàrin hijaz níbo ní jẹ́ hijaz gbogbo saudi mecca madina àti tọ́yì ibi tí ń jẹ́ hijaz ìyàpẹ ní hijaz nìyẹn àwọn ìran yẹn náà tún ó tún ó tún tàn dé sham syria ṣùgbọ́n bí tí nǹkan ẹbí ṣẹlẹ̀ fẹ́ agbègbè hijaz láàrin àárín mọ́kà tàbí sí madina barakalọ́ọ̀fù kódà bí yẹn bá ń lọ madina yẹn máa ń rí wọ́n máa ń fi ilé ibi àrò kábàáyì ẹ̀rọ àmọ̀dínà nàfún àdúgbò tí ìpè ní kápúkà tó ọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ wọn ò rí bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ wọ́n sọ wípé màdá iná sọ̀lẹ̀ ọ̀nà tẹ̀mẹ́ ibi tó ti ṣẹlẹ̀ ó bẹ́ẹ̀ bí yàrá lọ mọ́ta nígbà tí nǹkan lọ sí Madina àbí ẹ̀ ń ti Madina lọ sí mọ́ta ẹ̀ rí báyìí wọ́n nà wọ́n kìíní rẹ̀ síbẹ̀. gbogbo àwọn nǹkan yẹn ni kó o ti ní lẹ́rìí tí ọba lọ mọ́ta ọ̀nà ẹ̀bùn níbẹ̀ ó lè ráàyè lọ bẹ̀ ọ́ sọ̀ọ́ kàtà yìí torí pé kò sí nínú àwọn àmákínú tẹ́ bí fi àwọn ọ̀dì táwọn ìyá lọ́mọ ní sísì yàrá rẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá lọ fún fifteen fisa tẹ́ bí fifteen fisa lè yẹn lọ́wọ́ kò ní tó lè dé ìyá máa gbà yín pé èèyàn fẹ́ rìn tó bá ti kọ́kọ́ lọ ọkọ̀ lọ ṣe ń múra náà tó bá parí múra rẹ̀ ó wà á tọ̀ káàkiri gbogbo tó bá fẹ́ sí ibẹ̀ lóde ọlọ riyadu ọlọ kọ́yí ọlọ tàbú orin káàkiri gbogbo àmọ́ owó tiẹ̀ gbé pẹ́ẹ́lí ju sísá alálàájì lọ ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣerú yẹn wọ́n láti mọ̀ pé ọ̀fẹ́ ṣe fẹ́ lò mí ò láǹfààní ni o ṣùgbọ́n bó ṣe rí yẹn náà jẹ̀mọ́ ó ju owó táwọn yẹn fi ṣòkú lọ gbogbo owó fi rí ibi ta bẹ́ẹ̀ yẹn bá lu ìwọ́n gbádùn ẹ̀ pọ̀ ọlọ́nkánà rà fún mi lọ́lẹ́kẹ́rí bẹ́ẹ̀ yẹn bá lu ìwọ́n gbádùn ẹ̀ fíjìn fíjà bá a ti wá lọ́wọ́ tó náà owó tó fi ń ṣòfò tó ná lórí ètò ó tù yẹn lọ lọ́bi jẹ́ pé anasala rẹ̀ sọ́lá anasala ni'imal maalu sọ́ọ̀lì fiyadi al'abdu sọ́ọ̀lì fiyadi rọ́jòlù sọ́ọ̀lì mọ̀ntàlá owó tó bá bọ́ sọ́wọ́ ẹni rẹ̀ lóyìn abá bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run bá fún ọ tó máa lò pọ̀ ó mọ bó ti yẹ kó o lò gbogbo bẹ̀rẹ̀ tó bá rìn tó bá bí ìbẹ̀rù ọlọ́run bá rẹ̀ tó pọ̀ sí. ṣùgbọ́n lónìí gbogbo tọ́rísìm tó bá fẹ́ kọ́ ẹ lọ Dubai ẹ lọ sí fàájì ẹ lọ wọlé tọ́ga jù wákàtí ẹ̀hẹ́n nígbà yẹn kọ́ kí ló lékún lára rẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run kò lè lé nǹkan máa rẹ̀ ju materiality lọ fóònù ah, ah, ah. náà ti kọ́lé ìsinmi ìdára ọmọ rẹ̀ ní abiola uk abiola brazil brazil látara àdéhùn ọlọ́run ọba tí brazil ó dán àwọn ìjọ anabi sọ́ọ̀lì ó dán wọn wò ọ̀nà wo ló fi dán wọn wò anabi anabi ọba ló ń bá ń ṣe wọ́n ní àmì rọ́lọ̀ ń pa owó parọ́ rọ́lọ̀ ń tó bá ń pa anabi sọ pé kíra kúmi jáde jáde àpadà jẹmọ kí ni ìgbà ṣe kọ substance àpáta àti àkúmi kò jọra wọn ṣùgbọ́n wọ́n ní tó bá yẹ pa ànábì ọlọ́ni lọ ní kíra kúmi jáde jáde àpáta ànábì sọ́ọ́lì náà òun ọmọ tó lórí torí báwọn ànábì ọlọ́run orí sókòdà ó wàá tọ̀lọ̀ ọlọ́run nínú ọ̀kànbalẹ̀ orí ibú wọn náà ni wọ́n béèrè torí bọ́lọ́run ò ní jẹ̀yìn yá ọlọ́run yóò jàre ìsìláwọn náà ni wọ́n béèrè làkúnmí ó jáde bá fi mọ́jẹ̀ mú ti ọlọ́run sì ti mọ̀ pé wọn ò ní lè fùfí ní kọ̀ǹdíṣàn yẹn ọlọ́run ti mọ̀ pé wọn ò ní lè mójú tàdéhùn yẹn ìyẹn ni ó wàá jẹ́ sábà níyà lẹ́nu kí wọ́n fi níjà rẹ ọlọ́run bọ́lọ̀ bá jẹ́ òun yà ó rí ìwọ̀ lójẹ̀mú anabi sọ́ọ́lì wá ní ṣé tí mo bá ọlọ́run tí àkúrú jáde lára àpáta tí ẹ gbọ́ ọlọ́run gbọ́ ah, ah, kílódé gbogbo ní tọ́ba ti àti àmàṣe. anabi sọ́ọ́lì wá bẹ̀rẹ̀ ọkùnrin wọn pé ràkúnmí lanu àmì àpáta lanu ràkúnmí jáde ńbẹ gbàtí àkúnmí jáde wọn rẹ wẹ ah, ọmọ jáde lọ́tọ̀ ẹ̀rín dáná ní ah ah ah ebe yìí náà lẹ́sọ̀ tó wá jáde ẹgbà tọ́lọ́ọ̀dù yìí lẹ́sà rẹ̀ ń bẹ́ léṣe léṣe. bí àwọn ìṣèlérí ìlú mọ́kà mọ́ ìṣọ́ fànẹ́bí náà tó tó bá ní fànẹ́bí ọlọ́run yọ ní kóṣùpá ó fún méjì káwọn sì wú ẹ̀rọ kan níbí kì í ṣe pé ó dàbí ẹ̀ tó pé o kí kan ó dúró báyìí ẹ̀wù gan kí kan náà dúró dáadáa pàkà lélẹ̀ yìí o pàkà tún lélẹ̀ ànábì bẹ̀rẹ̀ ọ̀hún ó sì pín méjì ìdí àwọn èyí kan polongo mérèkù mérèkù ànábì fún ayé àti òṣèlú àjọ oṣù táwọn kò ṣẹlẹ̀ rí láyé láyé wọ àwọn ànábì ọlọ́run tó fà á fún ọkọ̀ ṣẹlẹ̀ kó sì fà wá fún méjì. ọlọ́run ọba fi sọ pé kíkárá bá ti sá àti àìsà kọ́ ìkọ́mẹ́rẹ̀ wà ń yà kọ́ àyàtá ni òrìlú wáyà fún olóṣèlú tẹ́mẹ́rẹ̀.

ọlọ́run ní wọ́n ṣe rí tó náà síbẹ̀síbẹ̀ bó ṣe bá ṣe kún sí méjì tó náà wọ́n ní ìdá ní ọ̀kẹ́dẹ̀ ló wọ́n ní òyìnbó òpin méjì kánẹ́bí kan ti dá sójú àwọn ni. ọ̀kẹ́dẹ̀ ló ọ̀rọ̀ yẹn kì í ṣe tuntun àwọn ìjọ ànábì sọ́ọ́lì àwọn ẹ̀dì ṣe bẹ́ẹ̀. wọ́n làwọn ọmọ àtọ̀lọ́ ànábì sọ́ọ́lì ní ọ̀dà àràkúnmí ẹ̀ tó bá jáde tán májẹ̀mú yóò tẹ̀lé kí ni májẹ̀mú tó tẹ̀lé náà ní pé bó ṣe ti yẹn níjọ́ tó bá ti fún mi ẹ̀yìn òní mi jọ́nà fẹ́ faramọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò sí wàhálà ọlọ́run sọ̀rọ̀ ọmọ ọ̀pọ̀ hàn منه سورة القمر نان نبيهم على الماء كسمة بينهم كل شرب مغتاد نعم مغتاد هو نصرات القمر ونبيهم على غبان زوجها anàlùmọ́ omi tí ń bẹ nínú olú yẹ dẹ́mu yẹ ìyìn kọ́kọ́lẹ́ mọ̀ mú mọ́ kìsímọ̀tò ó ti kú pẹ́pẹ́ láàrin yá àti ẹranko ọlọ́sìn ti wà fún wọn lajú ọlọ́run tẹ bá ti fara mọ́ bẹ́ẹ̀ gbàdúrà fún mi wá jáde wọ́n wá wò ó pé tí bá sì máa balẹ̀ náà ọlọ́run padà wá sọ wọn ò lè padà mójútó mọ́jẹ̀mú yẹn mọ́ wọ́n padà para fún mi yẹn ìyẹn ṣokùnfà tọ́lọ́run bí wọ́n sọ àwa fún wọn ní olórí ikú nu wọn òun ló sódà ẹ̀gbọ́n náà ẹ bá bomi ni dàkúmí ni lòní ọdà òun fẹ́ mọ mi dàkúmí bu ẹran ẹ̀dá kan ẹ fẹ́ ẹ gbọ́dọ̀ bá pa ó sì lọ pa àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀síìrì wọ́n ló kọ ẹ̀ ní kan dàrú bùnú sáálì náà bàbá wọn sọ àbúmọ̀ kù dàrú ni ọ̀rọ̀ ìdí dáadáa ṣọ́ ha ọlọ́run ọba ní kọ̀dìjà akíkúnbà yìí náà sọ ọ̀rọ̀ ọ̀bẹ̀kọ́ ọ̀hún àdìrí náà kọ́tùlá ìlànà ààyà ọlọ́run ọba ní ẹjẹ́ kí wọ́n mà ẹni ká nẹ́bí sọ́ọ́lì kó sọ fún wa. kọ̀dọ̀dọ̀ àdúgbò báyìí láti lọ́rọ̀ ọ̀bìkan láti nínú àkọ́kọ́ lọ́yọ̀ ẹ̀kọ́ ààrẹ. ọlọ́run ọba ní sọ fún wa abúràwọ̀ ní jẹ́ náà kọ̀. láti nínú àkọ́kọ́ lọ́yọ̀ ẹ̀kọ́ ààrẹ. abúràwọ̀ ní tọ́lọ̀ wọn bá ní kó jáde nínú àpáta látara tẹ béèrè fún kì í ṣera fún lásán o àyà àmì ọlọ́run ọba ni. ẹ tó sílẹ̀ ẹ má fà burú pé ẹ jọ̀wọ́ rẹ̀. olùyàwó àfihàn amúr. fàdárà. تأكل في أرض الله أجواره كما تأكل كما يجري لها ولا تمسوها ولا تمسوها بسوء كما فعل فرني مجنون فيأخذكم عذاب أليم من ọlọ́wọ́ ọba ìyẹn lẹ́sẹ̀ lórí ọlọ́wọ́ ọba àwọn bàbá ńlá bàbá yìí tí wọ́n ṣe tọ́lọ̀ fi búrú sí wọn lẹ́yìn náà tó bẹ́ẹ̀ ra wọlé wò torí páwọn ni wọ́n tẹ̀lé àwọn ájí ẹ̀rù bọ́lá ń dúró náà ẹ̀wù síkúẹ́ǹsì yẹn nínú Qur'an kò dàrú torí bọ́lá ń lò ó ló lè sọ̀tàn yẹn tí ò ní dojú ọlọ́wọ́ bá náà lẹ́bi sọ ní ọwọ́ ń sọ wọn adọ́gbọ́ ẹ̀yin sọ ìdíjà àlàkólúkúlà fá àmì bá àdìyà. ẹnu rántí ìgbà tọ́lọ́wọ́ bá ti ṣe yín ní àrólé nígbà táwọn bàbá ńlá bàbá yín ra á dídọ́lọ́ nípa àwọn ẹrẹ àwọn tó ṣẹ́kù nígbà yẹn inú àrọmọdọ́mọ àwọn tó ṣẹ́kù lẹ́yìn wà bẹ́ẹ̀ bá sì bá tọ́ ẹkẹ bá ọba ń tọ́pa àwọn bàbá la bàbá yín rẹ náà lẹ́fẹ́ ra wọ́n lè torí pé gbàtọ́lọ̀ bàbá la àná lè mú ó la àwọn tí wọ́n gbà á gbọ́ náà pẹ̀lú ẹ̀ nínú àwọn àrọmọdọ́mọ àwọn tó bá wọn gba àrẹ́bí wúdù gbọ́ àwọn náà tó fẹ́ yọ ọkọ ẹ̀ ànábì wúdù bí ń sọ ànábì sọ́ọ́lì wá ń sọ fún ọ bá ń sọ ìta ayé lẹ́nu wọ́n bù kásà kásà hàn gẹ́gẹ́ bí reference lọ́bi jẹ́ wípé lẹ́bù oní alábọ́dé làwọn èèyàn lè máa lọ́wọ́ bò dúró tó bá dé at last level wọn ò ní nǹkan kan tí wọ́n sọ ọdún kan rí fáà títí kòránì fi sọ ẹdún kòránì fi ń tó bọ̀ látàrí inú gbà tí wọ́n parẹ́ àwọn ìran tó kú tẹ̀lé láyé tó jẹ́ pé tẹ̀ bá fẹ́ sọ ìta ayé àfọ́sọ àbáyé bẹ̀rẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ látàrí Ádámù Nóhù Ádì Sàmúdù tó ṣe ń bọ̀ dé ẹ̀wá ní káwọn jáde káwọn sọ ọlọ́wọ́ bá ní kọ́ọ̀lì sọ fún wa wípé ẹmẹ́tí ọ̀pọ̀pá ló pàdé ló padà fi yí sàró lé àwọn tó parẹ́ nípa ìhàdì lẹ́yìn àwọn ìhàdì wàbá wà fún fèrè ọ̀gbìn wàbá wà fún fèrè arúgbìn ọlọ́run sì fààyè gbà yín ọba wà yín ó fún yín níjókòó ó jẹ́ káàyè gbà yín lórílẹ̀. tẹ̀tẹ̀ kí bí nàmi ṣòro lè àkùsù rà. tẹ̀tẹ̀ kí bí nàmi tẹ̀tẹ̀ kí bí nàmi ṣòro lè àkùsù rà. tẹ̀tẹ̀ kí bí nàmi ṣòro lè àkùsù rà. gbogbo àwọn òkú tí ò jókè àwọn etúlẹ̀ àwọn ààyè tó tóri pẹrẹsẹ ṣùgbọ́n ga díẹ̀ ṣùgbọ́n kò tó àpáta oníṣòhol ọlọ́run ọba gbà nílá ìdóbi wípé ẹ̀yìn yọ ọ̀pọ̀lọ ẹ̀yìn yọ àwọn àpin àwọn ló ńlá ńlá ńlá lóbi jẹ́ wípé àwọn dísáìn jọ̀ọ́ náà la padà síwáyé àwọn design jọ̀hún ẹ lọ wo àwọn ìwé tó ti kọ àwọn ilé jọ̀hún gbogbo àwọn pílà tí máa ń gùn ara ẹ tí ó da àwọn ancient design ni àwọn pílà tá a rẹ̀ lẹ́sìn sí òkúta àti ìsìn àwọn tí wọ́n ti mú ọdún láti jọ̀hún nìyẹn ilé ayé jọ̀hún ọ̀hún máa kọjá lẹ́nu ọ̀nà ayé tó ga sókè ilé gíga ni wọ́n máa ń kọ́ ìyẹn náà ń pè ní kòsóòrò ọlọ́wọ́ bá ní àyíká yìí ẹran ti àwàlá fún láàyè kẹ mọ́mọ́ àwọn ààfin ńláńlá tó jẹ́ lọ́pọ̀lọpọ̀ ó gíga látara àwọn àpáta kéékèèké. wọ́tẹ́rì ṣì ń sun náà ní jìbá ìlàkùnrin tẹ́. àwọn náà la tún fún yín nígbà láàyè kẹ́ ẹ mọ ẹnà átà kẹ́ ẹ mọ bẹ́ kẹ́ ẹ mọ bẹ́lé sínú àpáta yóò wá mọ tìyàn lóore wíwẹ́ mọ jà yín lẹ́nu kí làwọn machines àwọn àwọn èròjà wo ni wọ́n lò tí wọ́n fi ń gbẹ́ àpáta láti yọ lé síbẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ̀ tẹ̀mí ọlọ́wọ́ bá ní ẹlọ́rán sí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní. pàdé sí ọ̀la àwọn Fàdùkùrú wà láàwọ̀ ẹ̀rántí àwọn ìgbẹ̀rá tọ́lọ̀ ọba ti fún ní. Wọ́n lẹ́ẹ̀dẹ́rẹ́ òfin ọ̀rọ̀ òṣèlú. Ẹ máa mú ara nílẹ̀ lẹ́ni tí ó mọ̀ balẹ̀ ọlọ́wọ̀ bàjẹ́. Ọlọ́wọ̀ bá ní ìbàjínú Àbí inú sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún wọn tán tó ní tọ́lọ̀ wọn bá fẹ́rẹ̀. Àlùmọ́láwò àwọn tí wọ́n rí dájẹ́ àwọn náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀. Àwọn ni wọ́n wá ń sọ bánàbí ìlú alẹ́ ní iná sákìbárò ọmọ yìí. Kọ̀ọ̀lá ìmọ̀láwò lẹ́bí iná sákìbárò ní kọ̀ọ̀lì yìí. Àwọn tó ṣe wípé wọ́n lé wọn ká oníṣẹ́ àkàrà wọn nú àwọn ìfọ̀ àná الذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون الذين كبروا من قومهم لم نستضعفوا لمن آمن منهم أتعلمون صالحا مرسل من ربه àwọn tó ṣe wípé alẹ́sìnà tẹ̀kọ̀tàrú ní kọ́mì àwọn tí wọ́n gbéra ga nínú àwọn ìṣọ́ ànábì sọ́ọ̀lì dàdá ànábì sọ́ọ̀lì sọ̀rọ̀ lọ fún wọn wọ́n wá ń sọ lílẹ̀ bí ilẹ̀ fúnbẹ̀ ìfú límẹ̀nà ẹ̀mẹ́nà mílíọ̀nù. àwọn tí wọ́n wá jẹ́ àwọn tó jẹ́ ní yẹpẹrẹ àwọn tí wọ́n yìí sì yàn pàtàkì àwọn ronú pọ̀ tánàbì sọ́ọ̀lì yìí sọ ọlọ́rọ̀ lèmẹ́n àmàna nínú lèmẹ́n àmàna nínú. báwọn tó lè báwọn gbọ́rọ̀ wọn bá gbọ́ ṣùgbọ́n èèyàn yẹpẹrẹ làwọn kì í ṣe èèyàn pàtàkì nínú ìlú. ọwọ́ ń sọ wípé. àtàlẹ̀ múnà ẹ̀nà fọ́lù hàrùn fọ́lù ní wọ́n bí i. wọ́n jọ ọwọ́ torí báwọn tí wọ́n bá ń bá àwọn èèyàn ńlá nínú ìlú. Quran ti jẹ́ ká mọ gbogbo pàápàá ìtúnjọ́sẹ̀ àbẹ ìṣòlóṣèlú ṣùgbọ́n tó bí ti ń jẹ́ politics àdìke àtìmá lórí jẹ́ pé àbá àtọ́wọ́ wá sọ ààrẹ ìdílé oúnjẹ kólóṣèlú ní tó ké ní òye ẹ̀rí bílẹ̀ ayé ṣe rí yẹn gbogbo àwùjọ báwo bẹ́ẹ̀ ṣe rí ẹjẹ́ àmúnilẹ́wù state àbí nation lápapọ̀ fẹ́ràn àwọn tó ń darí nation gbogbo wọn lè má jùlọ mẹ́wàá lọ tó ń dìtámì gbogbo nǹkan ó ṣe máa rí wọn lè má jẹ àwọn yẹn máa ń kéré ṣùgbọ́n àwọn àtàyìn jẹ́ gbogbo yín náà lẹ́yìn tó ajọ́ ń ṣe mi ibi tó bá ti fẹ́ lò wọn àsọpọ̀ àjọ ń tó ni ibi tó bá ti fẹ́ dìsáìdì ní tí ó ṣẹlẹ̀ ẹ̀yin ò ní síbẹ̀ tábà wá dìsáìdì ẹ̀ ẹnu wọn kọ́ ni ó ti jáde ẹnu tí ń rìn ẹ̀yin gan lẹ́gbẹ̀ẹ́ jáde tábà wá dìgbò tábà ní ẹni fẹ́ sọ pé ẹ̀ farama wọn ní kí ni ká ṣe ìjà owó sí wọn ṣùgbọ́n ẹ sọ pé oúnjẹ jẹ ní ẹ̀rọ fún ẹ̀rọ fún wọn tábà ti jẹ oúnjẹ tí wọ́n jẹ mọ̀ náà ni wọ́n jẹun ṣùgbọ́n tí wọ́n fẹ́ sọ lẹ́nu tí wọ́n ti pé táwọn bá sọ kò níyì ẹnu yín náà lẹ́ẹ̀fi sọ ẹ̀yin tí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ìdí nìyẹn tó fi dẹ́rú pé bọ́ ọba jẹ́ gómìnà lápòjú rẹ ẹja má kojú rẹ olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari ọlọ́mọ mọ́tẹ̀mọ́ bá dúró ọlọ́ba àtàlífọ́ àlàáfíà rẹ̀ ọlọ́ba kún lọ́wọ́ bí àtúbà ti sàdúrà fún ìpìlẹ̀ àwọn èèyàn lọ́sẹ̀ fún. abẹ́ẹ̀kọ́ tí ẹ bá béèrè kí ló ṣe kí ló ṣe ẹlòmíì kò ní sọ pàtó ń tó ṣe hmm, kò dáa èyí tó ń ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n pera ni wọ́n ní wíìsù tó ṣe táwọn èèyàn ni wọ́n fẹ́ máa darí ìlú tí wọn ò sì nípò ṣùgbọ́n àwọn fẹ́ dúró wípé ẹni pé wọ́n bá yàn lólórí àwọn làwọn máa darí ẹ̀ tó lórí yẹn ò bá wá gba tiwọn táwọn àgbékalẹ̀ òfin tó lórí yẹn bá gbékalẹ̀ tó bá ń kọ sí ọrọ̀ ajé wọn àbọ̀ ń kọ dí ìmọ̀ ọmọ àwọn èèyàn lẹ́rú wípé ẹ má bá àwọn èèyàn lẹ́rú mọ́ owó wọn lẹ ń kó yìí ọ̀rọ̀ wọn lẹ ń kó yìí dúkìá wọn lẹ ń kó yìí tí wọ́n bá wá rí agbára wọn ọ̀kan olórí yẹn àwa mátìsì náà ni wọ́n wàá lò wọ́n wàá ní wọ́n sì fẹ́ nìyí lórí dáadáa wọ́n ní change kò change dollars wọn wọn ò rí owó sísan àwọn wọ́n wàá tọ́ àwọn ìjọba ìjọba ìjọba tí wọ́n ń gbé ara wọn ń jà àbùkù wọ́n sábà bọ́ ta gbangba tí wọ́n já ìjà ní èyí jà ṣùgbọ́n mẹ̀kúnnù náà ni wọ́n lò tó lè padà tó pẹ̀lú. ndị zọrọ nne kan tó bá ti fẹ́ yọ àwọn èèyàn ẹrú ló ṣẹlẹ̀ nìyẹn ara wọn ló Buhari òun lọ́rọ̀ corruption ṣé corruption ló kà kí ni wàá tún kà kí ni tún kà ká máa ṣe díẹ̀ díẹ̀ kò sẹ́ni tí o ẹgbọ́rọ̀ nígbà tí nǹkan tara ó tó ọpọlọ àwọn pásítọ̀ ti kó pé tá a bá kó sí bá ní sacrifice ẹtù rẹ dànù torí pé n tó ti bàjẹ́ látọjọ́ ló ti pẹ́ yóò kó káàkiri káàkiri faradà tá a bá wà láàrin ní ti faradà á tún padà tẹ̀sẹ̀ àárọ̀ tẹ̀mítẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ò dé ojú owó sí ẹ̀ ó tó tẹ̀ pàtàkì sanwó èyí tẹ̀ ń gbà yẹn àwọn pèsè rí kò sì kó bí ó lè bá ìjọ gbèsè ọkọ̀ pẹ̀lú àwọn tó bá débẹ̀ ní wọn mọ sẹ́kù láti ìbáyìí sa àwọn orílẹ̀-èdè tó ọlọ́jẹ́ gbèsè lọ́wọ́ wọn ẹgbẹ́ rú wọn. Wọ́n ti mọ̀ bí gbọ́dọ̀ wọn bá ti kúrò ń bí àwọn ti lọ fowó ṣe nǹkan ní ìmọ̀lẹ̀ ní Dubai àwọn kúrò Nàìjíríà. Tí ìbá sàrà ẹ̀rọ àwọn tó bá yẹ pé ìjọba ta bá ń bọ̀ ní pọ̀ lódì bóyá nàìjíríà ti pọ̀ ọmọ nàìjíríà ti dẹrú torí wípé inú àsùn owó nàìjíríà kò sí ẹ̀kọ́ bẹ̀rẹ̀. látara àti ọlẹ́yìn ìyẹn ò ní ìdí bẹ́ẹ̀ nìkan tẹ̀ ń sọ fún wa àwa ti mọ̀ ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́lọ́ èèyàn ti kíyèsí èèyàn ti rí apá àpapọ̀ ayé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wà á tún kó pẹ̀lú tẹ̀. ìdè kan fẹ́ràn rẹ̀ ìtẹ́fẹ́ lò wọ́n fún yẹn. Nínú àwọn ọdẹ máa dọ̀bálẹ̀ fún ọ̀rẹ́ fún ọ̀dọ́dọ̀ ọ̀dọ́dọ̀ fún mi ta lóṣèlú dọ̀bálẹ̀ wù. Ìjọba ẹ lọ fún lásìkò tẹkùn tẹkùn. Ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀kú jáde lẹ́nu tiẹ̀ tiẹ̀ ó fẹ́ fò fún fò fún fò tó bá ti tẹ̀yà ti tẹ̀yà tó lè wọ̀ fún àwọn òun ni àwọn máa ń tó pé wọlé wọlé pèsè gómìnà pèsè pèsè ṣùgbọ́n bàbá àtàlẹ́ àwọn gbogbo tí wọ́n lọ iṣẹ́ wọn ló fi máa jẹ́ àwọn ilé ìwé wọn ní history repeat itself àtàrí ìfìyà ìdùnnà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ẹ kò sí tuntun mọ́ nítorí ìṣẹ̀lẹ̀ ẹ náà látún repeat tó ti yọ báyìí ìgbà tó bá ti ka ọ̀rọ̀ lọ tó bá ti ń ṣẹlẹ̀ ó ti tètè ní rẹ́fúrẹ́nsì ó ti tuntun bọ̀ yìí o irú tàwọn ìjọ àjọ irú ìjọ tàwọn sàmúdì tún nìyẹn àwọn tí wọ́n jẹ́ mọ́láhù nínú ìran ànábì sọ́ọ̀lì àwọn sàmúdì wọ́n wá ń sọ fáwọn àlùmùsẹ̀rẹ̀ àfún. ọ̀lẹ́ ìmọ̀lẹ́ òlẹ̀bí ní pẹ̀tùpẹ̀rù mi ń kọ́ mi ní ìlẹ̀bí ní fún báyìí fún ìlú ìyànẹ́bì tọ́ọ̀lì ó lágbára pọ̀ wọ́n sì rí wípé àlùmọ́láhù pàṣẹ́ntéèjì wọ́n máa ń kéré àwọn èèkọ̀ másìsì ló máa ń pọ̀ tí másìsì bá lè gba ọ̀rọ̀ àwọn gan oṣù torí wípé tí mẹ̀kúnnù bá yarí ọwọ́ òdìkáwọn àwọn wà á rí pé ẹni tí wá ń sọ fún fẹ́ láìpẹ́ẹ̀tì yìí ẹ jẹ́ ká bà á jẹ́ lójú àwọn mẹ̀kún àwọn mẹ̀kún yẹn náà ní ó fáìtì ẹ̀ ká tún lè padà dábẹ́ wá píríncípù kan ni láyé táwọn èèyàn fi ń darí ayé. Kùránì ti sọ yẹn fún wa. Àwọn yẹn wọ́n wá lọ sọ nílẹ̀bí iná ṣàdá àbú. Nílẹ̀bí iná túbọ̀ ìfún ní mẹ́rin mẹ́rin mi ló ń bí ìfún. Ọlọ́run bá jẹ́ kó lè wa kí ṣe báwọn yẹn ń yọjọ wùtú bí ìfọ́sọ̀ ọ̀dọ̀ lẹ́nu. Nílẹ̀bí iná túbọ̀ ìfún. Àwọn ìròyìn ìwé àwọn tí wọ́n ní pàtàlẹ̀ kánná ìgbà tí ànábì sọ́ọ́lì sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yé táwọn èèyàn ti fẹ́ gbà àwọn yẹn wá tara wọn jọ ọwọ́ àlọ́ bá bá àwọn tó yẹ ká ṣubú ìfúró. man amana mini ọ̀rọ̀ man amana mini ọ̀rọ̀. àwọn tí wọ́n rí pé wọ́n ti fẹ́ gba ọ̀rọ̀ ànábì sọ́ọ́lì nínú àwọn máṣíṣì wọ́n wá lọ bá wọn wọ́n wá ní àtàlẹ̀mú ẹ̀nà fọ́lì àmúrú fọ́lì ìrọ̀bù yìí. ìgbàgbọ́ ìdíkẹ́ ọlọ́run fọ́lì ìbáyìí sẹ́yìn kọlu àwọn èèyàn kọlu ìrìnàbí máa ń sí láti rí lómi lómi. tí ànábì sọ́ọ̀lì mú wa àwàgbà ànábì ọlọ́run lọ́dọ̀ tiwa òjíṣẹ́ ọlọ́run àwọn tó rí wọ́n pé tí wọn ò fi kóńgò ráìsì kata ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn tí wọn ò fi iyọ̀ láì sí màálù àti ìsìyẹ kóńgò kalẹ̀ ẹ̀kọ́ kan tí àwọn máa jẹ iyọ̀ ni màálù làwọn ti máa jẹ iyọ̀ gbàánì ti máa wípé kí ìyàwó jẹ yíyẹn náà fi lè nílò àpọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tá láwọn àwọn orílẹ̀-èdè tó ga aláyé tá láwọn èèyàn síbẹ̀ tòbí pèsáì èdè láti ojú wẹ àwọn tó ta nígbà ọlọ́mọdé àwọn àti èsì wa wọ́n ní sábà ń ṣe ẹ̀lẹ́kṣàn ẹnì kejì mọ̀ pé wọ́n ń ṣe ẹ̀lẹ́kṣàn kò sí ẹsẹ̀ mọ́ ẹ bá lọ ẹ bẹ dìbò kékeré kan ẹ lọ dìbò ẹ bẹ dìbò. sẹ́ni débi òpá lọ́sọ̀ pọ̀ ọ̀bẹ fún one thousand naira. ìyẹn túmọ̀ sí ẹ̀rù ẹ̀jẹ̀ yẹn téèyàn bá fẹ́ dìbò níbẹ̀ ó dìbò based on your personal conviction ẹni yí èèyàn rẹ ni mo dìbò fún ẹ wá kó gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn tí wọ́n di èyí tó lọ àwọn tó di èyí tó fi kọjá náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dìbò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn dìbò lórí tí wọ́n fẹ́ jẹni tí wọ́n bá ní gbogbo ẹ̀ dìbò lórí kọjọ́ ọ̀la nàìjíríà ọ̀dà àwọn tí wọ́n dì yẹn wọn ò lè pọ̀ ẹ̀rọ ní ìbò mẹ̀kúnnù ló gbé buhari wọlé wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni o bí mẹ̀kúnnù ni wọn ò fẹ́ bẹ́ẹ̀ ó dàrú ìgbà Abíọ́lá pẹ̀kúnú òdìbò sọ̀wọ́lé àwọn mọ́láwù nìyẹn tọ́lọ̀ ń sọ ẹ ya jẹ̀mọ́ kílọ̀sẹ̀lẹ̀ Abíọ́lá ọparí nìyẹn nítorí wà ó kọjá àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn máláwù yẹn gbogbo gbogbo ni wọ́n mọ̀ wà wọ́n mọ̀ wà bẹ́ẹ̀ àwọn ọmọ dúndùn kọ́mọ̀dá nítorí kọ́mọ̀dá yẹn bẹ̀ ló ń jẹ́ tí wọ́n wà wọ́n wá lọ sọ fáwọn èèyàn yẹn wípé sẹ́yìn sì gbà pé òjíṣẹ́ ọlọ́lá rẹ̀ ti kọ́ ẹ̀kọ́ ẹ̀fọ́ ní ọ̀rọ̀ lórí rọ̀bì. ọ̀rọ̀ mọ̀ sílẹ̀bì mọ̀ mi. ọ̀rọ̀ sílẹ̀bì mọ̀ mi yóò mi lórí àti ìtọ́lọ̀ ọba fi rán sí wa àwa gbà á gbọ́. Kọ́lá lọ́dí ìrìnàṣẹ́gbẹ̀rú. Àwọn tí wọ́n wá jẹ́ aláwọ̀ yìí tí wọ́n jó ní ìgbéraga wọ́n wá pọ̀ wọ́n wá. Kọ́lá lọ́dí ìrìnàṣẹ́gbẹ̀rú. Nínú abilẹ́dí àmàntàn bí káfíńú. Àwọn àgbà wọ̀ wípé àbí ilé rẹ̀ gbà nǹkan sílẹ̀ gbà gbọ́ ẹ kọ́kọ́ lọ mọ̀ báwa tá a bá ń sọ̀rọ̀ àwọn gbàgbọ́ gbàgbọ́. wọ́n bẹ bá wọn ṣe pé àwọn ìtàwọn bá sọ lábẹ́gí ẹgbẹgbẹ̀rún yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún your food is your strength your food is your power ẹ̀rọ ń wọ́n fẹ́ lónìí gbogbo mẹ̀kúnnù pátá bẹ́ẹ̀ jùlẹ̀ náà bá fún mi wọn nímú àwọn ni alimọ́lá ò àwọn ni àwọn lùpìlẹ̀ jẹ́ àwọn náà ń ba jẹ́ ọlọ́run ti sáyé ṣe. ọmọ olóúnjẹ tóbi ń pa ni lólè ọmọ olómi tó ń gbẹ́ngbẹ́ ọmọ alábọ̀dínlò kí la fẹ́ kọ́ ọba ṣe fún wa àwọn ọmọláwo ní kábẹ̀ wọ́n wá ń sọ fún ọ sọ fún yín pé a ti ìwò ní nígbà nígbà tí musa sọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn náà sọ fáwọn ya wípé àwọn aláàdá kọ́kọ́rọ́ yín àwọn ọmọláwù ọpọlọ masis ọlọ́wà nọ́mbà tìrí pàǹtí wàhálà yín fẹ́ pọ̀ ẹfẹ́ máa lagídí wọn sì wẹ́nìkan tó lẹ́nu nínú yín fò ń ta kókó àyè kan wá owó sóhun. tóun bá ti wá oní òkú wá sẹ́yìn ẹ̀yìn èèyàn mi ntí wa pọ̀ bàtàwà náà wọ bẹ̀ a rí wípé wọ́n fẹ́ wà. wọn máa ń tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ náà náà gbogbo ẹ̀ irọ́ ni ṣùgbọ́n ẹni tí ò bá yé fi ti jẹ́ àfọwọ́ra ń bo ń gbé yìí bọ̀ ọ ti kà á sínú kí democracy ò tó dáyé ọlọ́run ti sọ gbẹ alimọ́láwù làwọn yẹn ọlọ́run ti sọ gbẹ. ọ̀làlẹ́ ìlọsọ́gbọ́rọ̀ ìlànà lórí àlọ́sọ̀bìbì káfíńrò. wọ́n sọ níjọ́ náà wípé ẹ̀yin lọ gba sọ́ọ̀lì wọ̀ dájúdájú àwa ìnàbílẹ̀ bíi àmà tó ń bè ní kàfèrò tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ yìí gbàgbọ́ yẹn àwọn gbà bá ti jọ lọ wọ́n sọ ẹ̀dọ̀ tó ti fi bẹ́ẹ̀ àwa làwa lè sọ pé kẹ́ ẹ gbà nǹkan tá a bá bẹ̀ sọ pé a gbà gbogbo olóògbà náà pé iṣẹ́ ìfìlẹ̀ mọ̀ pa àgbà làkúnmí tẹ́ ń sọ yẹn gan-an ṣùpá. فعقروا النار فعقروا النار Agbára wọ́n ti lọ bí ràkúnmí tọ́lọ̀ wọn bá máa pa wọ́n bá wọ́n èé bú ràkúnmí. Bọ́ọ̀rùn ràkúnmí ti rí wọn bẹ́ẹ̀ níbo ló ní ẹ̀ka fi akóró onira kúmi yìí ṣe dábẹ́sẹ̀ wọ́n máa ń gùn kẹ́ni kaba ló ń dúró àkúnmọ́ rẹ̀ bẹ́ẹ̀ lu èèyàn máa ń kún ni sábàkì kún níbi ẹ̀gbẹ́ ọ̀run yẹn ẹ̀jẹ̀ yẹn bí odidi bí bí ẹ̀jẹ̀ bá kú kan yóò máa tó jáde kù yóò máa tó jáde kù tó bá yóò wò yẹ bá ṣe pọ̀ nìyẹn. fa akọrin náà kọ̀ ọ́ bá lọ́ọ́ tó ń kúrà fún mi lọ́wọ́. وعتوا عن أمر ربهم وعتوا عن أمر ربهم وقتلكم láti ọlọ́run ọba gbogbo mọ́jẹ̀ mọ́ta bọ́lọ́run ọba dá síra fún tó wáyé ọkọ̀ tí kún ṣe ọ̀pọ̀lú nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán wá lọ bá tọ́lù kàkún mẹ́ta onímọ̀ ipa oníkíni mọ̀ ipa. ìyá ẹ̀fẹ́ lóore ọlọ́run kọ́ bá mọ̀ ká wá àbá kan ó ń sọ ìrírí ẹ̀ èkó ní gbé ní wá ń sọ àìkàyàn fún àwọn ọmọ àta èkó ó ní nǹkan kan ṣẹlẹ̀ lọ́dọ̀ kan ó ní wọ́n sá àwọn ta nǹkan ó ní wọ́n ń da ogbẹ́ òun ń jẹ́ bí abá aládùúgbò òun wá yẹ gbọ́dọ̀ ó tó rí bẹ́ẹ̀ ẹ̀ tí ẹ̀ rí mi ní lọ́wọ́ kan wọ́n ah, àwọn àwọn ilé ìwé ẹ̀kọ́ jẹ́ táwọn ilé ìwé náà ah, ẹ wo òun ni kí ni kí lẹ jẹ́ àfáàn ah, ṣe lóyún olóyún gan jìyà kí ni wọ́n lè dẹ́pẹ́ olóyún olóyún lẹ́yìn ẹ lè nà sí ìdẹ́pẹ́ olóyún àbá ń jẹ̀yà lọ́yún àti ìgbẹ́ olóyún àṣẹ àwọn ìwọ ọsọ ìgbéraga nìyẹn ntọ́ yẹ kórí hẹ́ẹ̀bà tó yẹ kórí orí ìgbéraga nípa àwọn ìjọ sọ́ọ̀lì ìgbà tí wọ́n ṣàtúmọ̀tì tí wọ́n pa ọlá tó lọ bá sọ́ọ̀lì kọlu ìyá sọ́ọ̀lì. kọlu ìyá sọ́ọ̀lì. wọ́n ní rẹ̀ sọ́ọ̀lì wá dé. ìtì náà bí wọ́n ṣe ìdùnnú má ṣe àtiṣe ràkúnmẹ́tò ní àmọ́ta àtìpa níta wa ń fẹ́ àdéhùn tó bá wa ṣe pé la bá ti pa ọlọ́run ó fi àjẹ wá níta òfin nìyẹn báyìí. ìtìná bímọ àta ìdùnnà àdéhùn tó bá wa ṣe afẹ́ àdéhùn tó bá wa ṣe náà ni a fẹ́ afẹ́kó ṣẹlẹ̀ báyìí. ọ̀tàmínà ọ̀tẹ̀lì. tọ́ba mi bí àmẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ló jẹ́ lóòótọ́ kẹ́kọ̀ọ́ tí ò bá ṣẹlẹ̀ ọmọ àlè ní wọ́n tó lọ bá nàbí sọ́ọ́lù bẹ́ẹ̀. Fàkàtàtì ọmọ rọ́jì fà. Fàkàtàtì ọmọ rọ́jì fà. Ọlọ́run ọba ń gbà tí ìrìn ọlọ́run ọba dé àrọ́jì pátù. Òun náà ni ìdáàzò kẹ̀bíyẹ̀. Ṣé ẹ mọ tábà nílẹ̀ rí ilẹ̀ mì? Bá a ṣe dúró yìí, agbádùn lẹ̀ tilẹ̀ bá mì tí ò fara rọ báyìí wàhálà dé gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátá gbogbo ẹ̀ ó máa wó lulẹ̀ sẹ́rí gbogbo olóògbé akọ́ tó ga pé atẹ́gùn lásán ni ilẹ̀ fara rọ àwọn kìnnìkan ni wọ́n kìnnìkan pílà pílà ni wọ́n ṣe kìnnìkan wọn báskẹ́t kìnnìjẹ́rẹ́ eh, ilẹ̀ fara ni tílẹ̀ bá ń bẹ̀ báyìí ẹ kàn rí bí ìgbà tí tíyọ̀ bá ń yọ̀ tẹ́ bá dayọ̀ ní omi tó ìwé òsè parí nìyẹn ọlẹ́nu fàlà rẹ̀ ti wọ́n. afọ́dá tó wọ́n fẹ́ ń bá. ọlọ́wọ́n bá ní ajáde mọ́ wọn ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn mọ́ wọn lẹ́sẹ̀. fa afọ́dá tó fi mọ́tò sínú ilé ni inú ilé kó wá olókùsù gbàtí bìnnà ọlọ́wọ́n bá dé bẹ́ẹ̀ wọ́n fi sọ nínú Qur'an láàyè míì fàkọ́lá la ọmọ sólò máa iná kọ́tà wà ẹ̀wá sọ̀kọ́ yá. fàkọ́lá la ọmọ sólò máa. nǹkan ká ti ṣẹlẹ̀ ní dómà lọ yẹ púpà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ hajjifu ti wáyé isi dàrú na kọtàlá ẹ̀ṣọ́ra ẹ̀ṣẹ̀ pẹ̀lú àkúnmọ́ ọlọ́run ọba. وفقها látara mímu ní ẹ̀ ẹ má hánà rẹ̀ níbi omi mímu. Fẹ́tẹ̀lẹ́ bọ́ọ̀lù fàtọ̀rù ọ̀la. Wọ́n ti ká nẹ́bí sọ ikọ́ tẹ́lu ẹ̀sọ́ òkúrọ́ ló ń para kúndé lábẹ́làsà. Fáàkọ̀ lọ́wọ́ wa. Wọ́n ti lọ fẹ́ra kún lọ lọ́wọ́ pápá. Dàdámdàmà lè ní ọ̀bùnú bí wọ́n ń bí fọ̀fọ̀ náà dámúdámà kọ́dà bọ́ ọ̀dámọ̀ ti mọ lárúbáwá ẹ̀dá kìí ṣe nǹkan tó dáa ní ọmọ àjọ dámúdámà. ọ̀dọ̀rọ̀ ẹ̀lẹ́yìn pẹ̀lú àtọ́lọ́ ń lò yẹ láàbù mà wípé nínú Quran àwọn tá à ń sọ yìí ẹni tó bá jìnnà nínú èdè lárúbáwá àti ẹwẹ̀ èdè Quran yóò gbàgbọ́ yìí táwọn yìí ṣùgbọ́n àmáwọn àpòjúwe tó jọ lóde Yorùbá kó lè dò súnmọ́ wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́pàá ń pè kíní kan ní linguistic selection ẹ ká máa ká wà selective lórí àwọn vocabulary tá a bá fẹ́ lò mùjáràdù vocabulary nìkan yóò sì fún ọ ní yóò fún ọ ní insight nípa ìtumọ̀ nǹkan yẹn. àwọn tó bá mọ èdè tó mọ ọ̀rọ̀ sọ ọmọ tí wọ́n sọ̀rọ̀ nìyẹn lápẹjọ léde Yorùbá téèyàn bá ń sọ̀rọ̀ téèyàn bá ń bínú àwọn gbólóhùn kan bẹ téèyàn ó máa lò the same gbólóhùn yẹn náà téèyàn ó bá bínú ọ̀tọ̀ lèyí tó lè lò kó túmọ̀ kan náà. ìyẹn ni àmì àpín yẹn gbèdè torí pé gbólóhùn tó yẹn ó gbúdọ̀ kì í ṣe wípé lábùsù kì í ṣe ọ̀rọ̀ yẹn nìkan ó tún gbúdọ̀ gbé àwọn ìtumọ̀ kan kó gbé lọ́wọ́ súnmọ́ èyàn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ṣe kò bóò ló ṣe ń ṣe nǹkan yìí ó yàtọ̀ sí mo ṣe ní o ṣe ọ̀kan nìyẹn bóò ló ṣe ń ṣe rátìrátì ẹ̀wọ́ rátìrátì ẹ̀sìn mọ̀ pé ìbínú ń bọ̀ ní. rátìrátì òun náà ní pé ò ṣe bí níbojé níbojé ó ti mọ̀ gbà tó lò rátìrátì ó ti mọ̀ gbà tó lò ò ṣe ṣe bí mo ṣe ní kò ṣe àlàyé yóò tì ìyẹn àwọn pàápàá ẹ̀kọ́ èdè nìyẹn òpin ẹ̀ gbólóhùn ní ìbẹ̀ tọ́lọ̀ ń lè lò ọlọ́run lè sọ pé fa aláka ọlọ́run aláka ọ̀pá wọn kò lo aláka ó ní fàtàmù dámà láti lè fi sọ́ráìsì ọ̀nà tọ́lọ̀ fi pa wọn rẹ tí nǹkan bá ń dààmú dámà jà ó mà sí pé nǹkan yóò fara rọ fàtàmù dámà alẹ́ yìí fàtàmù dámà alẹ́ yìí mọ̀ ọ́ bọ̀ gbèdá náà ìhìn pátá wọn agbúgbà wá yorùbá tó lè gbé bẹ́ẹ̀ àbí tó kò lè gbé ilé fúnmani fàdámúdámà alẹ́ ọ̀bọ̀ ọ̀bùdàmùdàrẹ́ fàìfà wá. ọlọ́run ọba ṣe wọ́n bọ́ sẹ́ẹ́ ṣe é ṣe é ṣojú fásá wà pa wọn rẹ tán ó sì fi wọn lẹ́gbùrú lẹ̀ pa wọn rẹ gbogbo ilé tó ga sẹ́mi kó sì fẹ́ bá mi kó tó wà lé wọn sílẹ̀ téèyàn bá padà débẹ̀ ẹ wàá rò pé ìbẹ̀ kan tẹ̀sẹ̀ fẹ́ mọ́ ẹ kọ́lé sí i fásá wà ọlọ́run lẹ́gbùrú lẹ̀. wàlá yà wà fún àwọn òṣìṣẹ́ ìrùnà gbá tí ọ̀rọ̀ bá ní ọ̀pọ̀ òfin ìnagbá pé kò sí tẹ́nì kò sí tó sí ẹ̀yìn ẹ̀ tẹ́lẹ̀ sẹ́mi kí yóò fi àjẹ ẹ̀rágbẹ́ ẹ̀wọ̀n ti lọ́pọ̀ ọlọ́pàá ọ̀fún àwọn fi rùnà pápá àwọn náà mọ̀ ní ìtàn abẹ́ sí sẹ́mi kí tíjà bá dójú ẹ̀ka ẹ̀ má tó kò tẹ́tẹ́rẹ́ àwọn ọmọ ogun tiwọn náà ti lọ múra ọlọ́ọ̀ni wà láyà ọ̀fún àwọn òṣèṣì rùnà gbá ọlọ́ọ̀lùmí ò bẹ̀rù tó ṣẹlẹ̀ lẹ́yìn tó mọ̀ pa wọ́n rẹ́ bẹ́ẹ̀ débẹ̀ lẹ́yìn ebi para sálẹ̀ mọ̀ ẹ́rí gbogbo wọn tán. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní nǹkan bí sọ lérí ẹ̀ nígbà tá ẹ wù gbà yẹn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà anabi tó wá dé lẹ́yìn ọlọ́ọ̀lọ́mọ ẹyọ ọgọ́rùn ọdún sígbà yẹn anabi tó wá sọ̀rọ̀ nígbà tá anabi tó rẹ̀ kí la fẹ́ mú jáde ní nítorí ọjọ́ ti lọ àwọn ìran tí wọ́n kọtọ ọlọ́run ọlọ́mọ náà ń sọ̀rọ̀ wọn fún wa káwa náà ká má máa ṣe bí tiwọn torí pé ẹni tọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ fún wa pé tó ṣe nìyí in tó ṣe yẹn ló fàbínú ọlọ ẹ̀kọ́ àríkọ́gbọ́n nìyẹn fún yín ẹ má ṣe bíi tiwọn ẹ má rí bínú ọlọ jàmọ́ ẹ̀dá ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ wọ́n pa nǹkan mí pọ̀ mọ́lọ̀ àwọn ìran sọ́ọ̀lì wọ́n pa nǹkan ní ìpọ̀mọ́ ọlọ́run wọn ò sì tẹ̀lé mọ fẹ́ ọlọ́run àwọn ò fẹ́ ní ìfẹ́ ọlọ́run làwọn fẹ́ kí ni ẹ̀ṣẹ̀ ẹjọ́ náà ẹmọ para fún mi ojú ẹsẹ̀ náà kì í sọ ẹmọ mú sí sí yẹn bẹ ẹmọ para fún mi tàbá pa kí ló ṣẹlẹ̀ ntọ́ fàyà fún náà lẹ́ẹ̀mí jàmbá ọlọ́run ni a mọ̀ sí àwọn yẹn nìkan àwọn mú sí kí ló ṣẹlẹ̀ ọlọ́run ọlọ́run ti sùn náà bàbá ṣe bá fún bàbá ẹnìkan fẹ́ bì àbá fún bàbá ẹnìkan yàlẹ̀. tó bá ṣe pé kí ìdáta àdúrà táwọn ẹbí ṣe pé kọ́lọ́ mọ́ pa àlùwà rẹ̀ mọ́ kó bá wa sọ́jọ́ ẹjọ́ bí alẹ́ kìámà ìpanu ní ọ̀bá yìí bẹ̀rẹ̀. tó bá àwọn èèyàn ti ṣe gbọ́dọ̀ ọba nínú ṣùgbọ́n ọba ní àwọn ẹbí ṣe fún gbogbo àǹtó yìí yókù dọ̀ ọlọ́run ẹ̀sùn wọn lẹ̀ iye tó dọ̀ àjọ pàdé ńjọ náà èyí táwa ń tó fún wa èyí táwa náà wọ́n bá àdàbí tiwọn ká gbọ́rọ̀ sọ́lọ̀ ńlẹ́rùn mo fẹ́ ọlọ́run kábọ́lọ́ fẹ́ mi ò fẹ́ ọlọ́run ká mọ̀ wòra wa pa tóbi jà sí ọlọ́wọ́ bá lọ ká sì mọ́ pa nǹkan kan míì papọ̀ mọ́lọ́ ọba tó dá wa tó mẹ́ta ní àfẹ́ ìfàtà ní alàlùsá ẹ̀kílàtà ní ìfìlmì ìsáà حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان